adá ọpẹ́ fún ọlọrun ọba ọba àlékeọlá ọba tí ó tóbi jùlọ ọba tí ó ga jùlọ ọba tó ṣe wípé òun náà la wá ní onítọ̀ òun lọ́ba tó nìkápá lórí ẹ̀dá nígbà tó dá ẹ̀dá òun náà lọ́ba tó ṣe wípé ó nìkápá lórí gbogbo ohun tó dá pátápátá lálẹ́ yọ nǹkan kan kalẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìròyìn ọlọ́run òun ni gbogbo eléyìí eléyìí náà nìdàkejì táwọn rí lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ yàn èèyàn lè kọ́lé kó má ní kápá lórí ilé tó kọ́ èèyàn lè ọkọ̀ kó má ní kápá lórí ọkọ̀ rẹ̀ kódà ìmọ̀ iye èèyàn ló ń bímọ tó ṣe wípé wọn ní kápá lórí ọmọ wọn tí wọ́n bí eléyìí nínú àwọn àròyìn ẹ̀dá ni ẹ̀dá ò máa dín títí alkiama ètò àmọ́ náà ọba àlekí ọlá wọn alhaji layamud ọba olùtẹ̀mí ni ìgbà tó ti ń tẹ̀mí ìtẹ̀mí ẹ̀yìn ò lè wá sópin mọ́ wọ̀wọ́ ń kọ̀wé ọba alágbára ni tó ṣe wípé a lè fi nǹkan kan ṣe òṣùwọ̀n agbára rẹ̀ ìyún ló bàtọ́ lọ́wọ́ bá àlejò ọlá ṣe tìka lára sọ wípé lẹ́yìn ìtàkàmí ti iṣẹ́ ìhòòhùn wọ̀wọ́ tẹ̀lé àǹbáṣẹ́yìn ọlọ́run ni kò sí aláfiwé fún wọn ọlọ́run kò sí aláfijọ fún wọn ọlọ́run ọba tó ń gbọ́ ni ọba tó rí ni atọ́rọ ìkẹ́ẹ̀kẹ́ ọlọ́run fún aṣáájú ẹ̀dá pátápátá anábìwá muhammed sallallahu alayhi wa sallam a ti sọ ọ̀rọ̀ oníkàtọ̀ wípé ànábì yìí ó ní aláyé lọ́run a ti sọ ọ̀rọ̀ ni ànábì kan ló láyé ambulance àti pé òun ló ní ọ̀run àmọ́ síwájú gbogbo ẹ̀ dé ìyàn tọ́lọ́wọ́n bá àlékè ọládá pátá òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní awwaluhum wa afdaluhum khatiban òun lẹ́yìn tó ṣe pé ọlọ́wọ́n bá àlékè ọlá sì síwájú lórí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn wọ abdulhum òun náà lọ́lọ́wọ́ bá lékè ọlágbọ́lá fún jùlọ lórí gbogbo ẹ̀dá pátápátá ọlọ́wọ́ bá lékè ọlá kó gbogbo ẹ̀dá ó kó wọn sí ẹ̀yìn anabiwa muhammad sallallahu alayhi wa sallam حيث قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ọlọ́run bá ní kí ọlá fi ànábì ó fi ṣe ọ̀gá lórí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn yàtọ̀ sí àwọn òjíṣẹ́ ní ọlọ́kan òjọ̀kan ànábì ọlọ́run fi ṣe ọ̀gá fún gbogbo wọn àti gbogbo èèyàn pátápátá àlùjẹ̀nú ni èèyàn ni màláìkà ni ànábì ló lọ́lá jùlọ ní gbogbo ẹ̀dá tọ́lọ́run bá ní kí ọlọ́run tó dá ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó mọ bá ànábì ìkẹ́ ọlọ́run kó bá àwọn ará ilé ànábì kó bá àwọn títí di ọjọ́ kan tó ṣe pé la yanfa'u malu wala banun illa man ata Allah bi qalbin salim ọjọ́ tó ṣe pé gbogbo ń dẹ́dá wà mọ́yà láyé gbogbo ń dẹ́dá wò kó ní láyé kò ní fáǹfààní fún owó ni ọmọ ni dúkìá ni mọ́tò ni ilé ni àyàfi àwọn tó bá wá bá ọlọ́run ọba àlejò ọlá bil ikhlas pẹ̀lú ìṣàfọ̀mọ́ ẹ̀sìn ọlọ́run fún ọlọ́run èrè ọmọ ìyá nínú Islam wọ́n ní kí abara wo ọ̀kan nínú àwọn àkọlé ọ̀rọ̀ tó lọ wípé alẹ́rìsmàdú minalfidani alẹ́rìsmàdú minalfidani ṣubuhati wa ṣahawa alẹ́rìsmà minalfidani ayi fitan fitnatu ṣubuhat wa fitnatu ṣahawa wọ́n ní ká wá wo àkọlé ọ̀rọ̀ tó lọ wípé ìwá ìdáàbòbò. àlẹ́rìsìmà ìwá ìdáàbòbò yàní ìdáàbòbò ra ẹni kúò níbi nǹkan kan kí ni nǹkan náà minalfita ni ṣubuhati wa ṣahawa kúò níbi àdánwò fìtínà ìrújú wa ṣahawa àti fìtínà adùn ẹ̀mí ìdáàbòbò rẹ ni kúò nínú. èròjà fìtínà yìí ẹ̀rí wípé wọ́n ti gé ọ̀rọ̀ yìí kúrú fún wa fàwọ́lẹ̀ wọ́n ní alfitan tani alamur wọ́n ní káwò nínú fitanu tá à ń sọ yìí asubuhat oṣahawat fìtínà àkọ́kọ́ òun náà ni fìtínà ìrújú nípa kíni in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé ìkejì ní fitnatu shahawat fitina kíni fitina adùn ẹ̀mí tó ṣe wípé ó ní ṣe pẹ̀lú àtiwáyé ẹ̀dá àálòtẹ̀mí láyé afẹ́ gbádùn láyé afẹ́ tẹ̀tẹ̀mí alárinrin. bẹ́ẹ̀ ni ìsáàmù ọlọ́ọ̀bà àlejò láti pọ́n àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lé ó fi sàánú fún wa. ǹjẹ́ èèyàn kan wà láyé tí ò ní dojúkọ fìtínà kan láyé èmi ò tí ì mẹ́ni náà. nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn ìròyìn tá a rí pẹ̀lú wọn ní oní alifitna fìtínà máa dojúkọ ọmọ ẹ̀dẹ́ èèyàn èyí tó rọrùn jù ká tún fìtínà yorùbá gbọ́ yìí dáwọ́ sọ pé fìtínà dàmúdàbò àmọ́ ń tó rọrùn jù òun náà ní wípé ká máa lo gbólóhùn ju òun lẹ́yìn kan oníjàmùwẹ̀ alfitna gbólóhùn tó ti pé ìpìlẹ̀ ọ̀rọ̀ mẹ́ta náà ni bí àwọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ míì fáw tàw wenon gbólóhùn èdè kọ̀ọ̀kan yìí àwọn ará fi mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ní táwọn àbá sọ wípé haslu sahih ni wọn àwọn ará ti pé wọn ní ọ̀rọ̀ abàwọn kankan ará fi abàwọn kankan láàrin wọn ni wọ́n ní wọ́n wá ń tọ́ka sí nǹkan kan yẹ̀dúlù alẹ́ ìtìláì wọ́lì ìmtìhán àwílé ìtìláì wọ́n ní yóò máa wá tọ́ka sí nǹkan mẹ́ta kan nínú ìròyìn ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé wọ́n sọ pé alikidinatu wọ́n ní yóò máa tọ́ka sí ìmọ̀ alẹ́kìtìláì àti ká sọ pé alìmtìhán àti ká sọ pé alìtìláì. yóò máa mú kan nínú ọ̀nà mẹ́ta yìí ká máa fún wa. ibadallah yu'adhirullahu an-nas minal fitan ó bọ̀rọ̀ kọ́kọ́ yé wa ọlọ́ọ̀bà àlejòọlá kò fẹ́ ká máa fi yan gàn ọlọ́ọ̀bà sọ wa lára kúrò níbi tá ń pè ní ọlọ́ọ̀bà lé wa tá ń pè ní dàmúdàbò yálà ilé ayé àbí yálà tẹ̀sìn ni. ìyẹn lọ́wọ́ bá àlékè láti ṣe ní kìlọ̀ fún wa wípé wàtẹ́kù fitnatan láti ti bá nàlẹ́rí iná zọ́lẹ̀mú mínkùnù káàtọ̀ wàtẹ́kù lọ́ha iná lọ́ha ṣẹ̀bí ìdòlè ìkọ́ọ̀d ọlọ́ni wàtẹ́kù fitna ẹ páyà dàmúdàbò ẹ bẹ̀rù fìtínà láti ti bá iná zọ́lẹ̀mú mínkùnù káàtọ̀.

yálà fìtínà ilé ayé ni àbí fìtínà ni àáké kúrú fún wa yóò padà yé dáadáa. yálà ọ̀kan nínú àwọn èyí tó ṣe wípé ó kó gbogbo ń bá ní fìtínà tó kò dínú ọlọ́run bá kí ni ó léwa jùlọ sí ní kí ni ní ibi tí ìgbàgbọ́ délé nì ìmánì kò sírú àdánwò náà tí ò lè lẹ́bí bẹ̀rẹ̀ àwọn lè dojúkọ gbogbo fìtínà kàlà tani ẹ ta ló ń sọ̀rọ̀ níbo ni wọ́n ti mẹ́ ẹ́ ọlọ́run bá nìkẹ́ lọ́ba tó dá wa ó ní ká páyà bó wàá kókó mà wá ní tẹ bá ń sọ̀rọ̀ eré kúrò ńbẹ òtí tó ń bà lókè ni o bàbá ńlá arọ́ ni. kódà ọ̀kan ní Zayd ó ní ọjọ́ kan wọ́n jòkólẹ̀ pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam hadithi ń bẹ nu sahih muslim wọ́n wá hadithi sahih ó ní àwọn ń bẹ pẹ̀lú ńṣe ọlọ́run sallallahu alayhi wa sallam olóńṣe ọlọ́run ń bá wọn sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe oríṣiríṣi ìkìlọ̀ fáwọn onígbà tó ya anabi wa dojúkọ àwọn sallallahu alayhi wa sallam olóńṣe ọlọ́run wa ké báyìí wípé tàhàwàzù billahi min ó ní oúnjẹ ọlọ́run apàdé kan pé ẹ wá ìdáàbòbò ọlọ́run kó nínú ìyanu tààrẹ ọlú ó ní ẹ̀sẹ̀ kan gbogbo àwọn sọ pé na'udhu billahi min adhabil qabr gbogbo àwa ìsọ ọlọ́run kó nínú ìyà tààrẹ ó ní oúnjẹ ọlọ́run tuntun sọ wípé ta'awudhu billahi min adhabi jahannam ó ní oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n pé a ní gbogbo yín tẹ́ Ewa wá ọlọ́wọ́n ọba kúrò nínú ya náà já nàmà kọlu oní gbogbo àwọn tó dáhùn báyìí wípé na'udhu billahi min jahannam àwọn ọlọ́wọ́n ọba àlíkẹ́lá ní oníṣọ́ kúrò níbi ìyá jahannama ó ní ànábì muhammad sallallahu alayhi wa sallam tún wá dojú kan tó báyìí pé ma ó ní oúnjẹ kan tó báyìí oúnjẹ ọlọ́run wá dákẹ́ níbi fìtínà ó máa zọ harọ nínú ha wọn máa bá tọ̀n èyí tó pamọ́ nínú fìtínà ni àti tó hàn jáde oúnjẹ kẹkẹ gbọ́ àwọn pariwo na'udhu billahi minal máa zọ harọ nínú ha wọn máa bá gbogbo awa ah, ọlọ́run kúrò níbi tá à ń pè ní fìtínà èyí tó hàn nínú fìtínà ni àdúrà tí wọ́n fi yé wa wípé ahmed muhammed sallallahu alayhi wa sallam àkàràjà ti sọ muslim ó ń bẹ nínú sọyìn muslim àbáwọn nukira pẹlẹbẹ wa usni muslim gbogbo àmọ múdání àdúrà yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni a máa ṣe bẹ́ẹ̀ ló gbà wá mùsùlùmí níyànjú wípé gbogbo àkígbà tá a bá kírun ká sọ báyìí pé allahumma inni a'udhu bika min azabi jahannam wa min azabi al-qabr ومن فتنة المحيا والممات ومن شر فتنة ت ن المسيح دجال صلى الله عليه وسلم وشلوني اما وايت او باكبات بانكيرو اما وايت او لون كوني بن كاميركا ان كافقا ايانا جانما ان كايكيجي ايانو طاري كنن كايلاكي تاكون شلون صلى الله عليه وسلم ومن ف ت ن ة المحيا والممات ẹ Ife ọlọ́run kúrò nínú fìtínà ilé ayé àti fìtínà alkiyama bẹ́ẹ̀ ni kúrò níbi fìtínà fún àríwá wípé yóò wà nígbà ìyá ọ̀rọ̀ yìí fi yé wa wípé ó ń ṣe ọlọ́run ó kìlọ̀ fún àwọn mùsùlùmí kúrò níbi tá à ń pè ní fìtínà ó kìlọ̀ fún wa kúrò níbi tá à ń pè ní fìtínà ká mọ̀ tẹ́rí sí ìta ń pè ní dàmúdàbò dàmúdàbò ilé ayé fọ́dọ̀ tún rọ̀ wá ká mọ̀ ṣe kí ni ká mọ̀ bí ọlọ́wọ́n bá lè kíọ́lá kúrò níbi tá à ń pè ní wàhálà ilé ayé wàhálà kìámà wàhálà ọ̀rọ̀ ẹ̀sìn ìdá gbogbo ẹ̀ ká kà mọ̀ ṣe kí ni ká mọ̀ wá ìsọ ọlọ́wọ́n bá kúrò nínú àwọn kìnìún wọ̀nyí ká wọ́ta lèmi tí ò ní tẹ̀lé ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa alfitnatu kama jaa ìròyìn wọn lọ́wọ́ bá àlejò ọlọ́tún títí náà nínú alukur'an yóò máa yé wa ká tó wá kó gbogbo ohun tá a pè ní títí ká tó kó sábẹ́ ń táwọn àfa kò sí wọn ní tí wọ́n pè ní títí òun náà ní trials and tribulations yes the trials of the world is okay ká ló ní pé àwọn ọ̀dààmú ilé ayé àti wọ́n sọ pé tribulations ìkan náà méjèèjì òun náà ló mú wa alifitna tukamaja àti Qur'an ọlọ́run bá lè kí ọlá tó ròyìn fìtínà nínú alukur'an ọ̀nà bíi mélòó kan ó hàn sangiliti gbangba gbangba wípé ọlọ́run bá lè kí ọlá fi bí ìròyìn mẹ́rin kan ó fi ìròyìn tá à ń pè ní alifitan fìtínà nínú alukur'an àkọ́kọ́ ọlọ́run bá lè kí ọlá ròyìn fìtínà pẹ̀lú kí ni bìmánà alìsílà pẹ̀lú ìdààmú dààbò ìyẹn ni kí ni tá a mọ̀ sí ọ̀rọ̀ kúkúrú àdánwò ọlọ́run yìí fìtínà pẹ̀lú kí ni pẹ̀lú ń dáhùn pé ní àdánwò bàtà náà bá rí kíláà sọ fún wa nínú suratul anbiya àyà thirty five ọlọ́run ní kullu nafsin dha'iqatul maut wa nabluukum bisharri wal khayr wa ilayna turja'un ọlọ́run ní gbogbo ẹ̀mí pátápátá tá a dá ní òtọ́ kú wo wa nabluukum bisharri wal khayr a wà gbogbo ẹ̀ níwò pátá pẹ̀lú dáadáa àti aburú wọ ilé ìrìnà tó jàún torí pé wa náà lẹ́ padà wá padà bọ̀ wá. ọlọ́run jẹ́ wa wípé fìtínà máa jẹ́ àdánwò fọmọ èdè yàn láyé yìí àlùbálà fìtínà yóò mú ojú eléyìí wa. wáyé dán fìtínà tún míì wá kí ni tọ́lọ́wọ́n bá alẹ́ kíọ́lá pé al-ikhtibar àkọ́kọ́ àdánwò ẹ̀kejì kí la pé al-ikhtibar ìdánwò ìkan àdánwò ìkan kí ni ìdánwò ẹlọ́wọ́nú suratu Muhammad ẹ̀rùn suratu lankabut bí ayé ẹlẹ́ẹ̀kejì sí kẹta ọlọ́ni alif lam mim ahsiba an-nas وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فلا يعلمن الله الذين صبروا ولا يعلمن الذين كاذبين ẹ̀wọ̀n tọ́nà ọba àdìgbò láàsọ láyé inú àfọ̀hàn ọlọ́run ní ah, àtìgbà náà ǹjẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn lérò ni àyíkúra bú ayẹ̀kúra àmọ́nà pé ọlọ́run ọba àlejò ló kàn fi wọ́n lẹ̀ yóò wá máa jáde lẹ́nu ọ wípé a lódodo onígbàgbọ́dọ̀ ni wọ́n bẹ ṣe rí wa yìí àwa nígbàgbọ́ nú ọlọ́run àmọ́ṣálá alùsùnà làwa sálàfí ni wa wàhùn la yusanun tá àwa níbẹ̀ wọn wò rárá lórí tí wọ́n sọ yẹn ọlọ́run làkọ́dí pàtàkì lẹ́dínà mí kọ̀ bí yìí bó ti jẹ́ wípé a ti fìdínà àwọn tó gba wájú wọn bì máa nà kí a ti dán àwọn tí wọ́n gba wájú wọn wò fàlẹ́yà làmánàlá ulẹ̀dínà sọ́dàkù ká lè ọlọ́run bá lè kí ọlá lè bá mọ àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n jẹ́ olódodo èèyàn nínú wọn wọléyà làmánàlá kazidin ọlọ́run bá lè kí ọlá ṣe lè mọ àwọn tó ṣe kí ni tí wọ́n jẹ́ òpùrọ́ bẹ́ẹ̀ wọ́n kàn parọ́ lásán ni ìgbàgbọ́ tí wọ́n láwọn níyẹn kò dé ọkàn wọn nígbà tí ìdánwò wa tó bá dé bá wọn wọ́n máa bẹ́ dànù ọlọ́run ni afẹ́fẹ́ eléyìí afẹ́fi dán wọn wò tòfìtì náà gbójú kí ni wá yóò gbójú ìdánwò wá àkọ́kọ́ gbójú kí ni àdánwò ẹ̀kejì gbójú kí ni ìdánwò kódà fìtínà agbójú azab azab ìyà agbójú níta ń pè ní ìyàwá ẹ̀yí bá dàlá ẹ̀yí ká gbọ́ kìíní ká farabalẹ̀ gbọ́ yé dáadáa fìtínà amójú ìyàwá kódà tí wọ́n tó bá ti mọ̀ tètè mọ̀ ń sìn yìí jẹ́ kó yí ẹ̀ is a clear case God signed sealed delivered ọlọ́run ti kọ ó ti parí kéèsì yẹn kò ní contention kan rárá àtọ́ is a signed case by Allah subhanahu wa ta'ala ọlọ́run ti parí ẹ̀ ó fẹ́ o kọ yóò ṣẹlẹ̀ so alfitna ó lè gba àwòrán táǹpé ní alazar ó lè gbé wá ìyá ṣé mà kó ṣẹlẹ̀ ní nusratu bulug suratu buruj ọlọ́ni ìnàlẹ́dínà fọ́tànú mọ̀mìnínà wà mọ̀mìnà tó màlámíyà túbú fọ́láhùn àzáàbù jahannam wọ́láhùn àzáàbù láharík ọlọ́ni ìnàlẹ́dínà fọ́tànú mọ̀mìnínà wà mọ̀mìnà ẹ̀ ráwọn tí wọ́n fìtínà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin tí wọ́n fìtínà àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin kí ni fìtínà tí wọ́n ṣe fún wọn àdáàb wọ́n fìyà jẹ àwọn àtàbùlẹ̀ òkúdòdì nùtúrọ̀tù bòròjì fìtínà tó dé wá bá wọn ìyà gidi ni ìyàwó ni wọ́n gbẹ́ kòtò fún wọn wọ́n wá rọ sínú kíni sínú kòtò iná tó nípa wọ́n ní ká máa kó sínú nánà wọ́n ní ká máa kó sínú nánà. wọn ọlọ́run bá nìkẹ́ lárí wọn àmọ́ náà tí ó bá wọn nìyẹn alazab wọ́n yẹ́dẹ̀ kó sínú náà wọ́n tẹ̀jú wọn ní choice wọn ní option option a one náà ní ẹyọ kan náà ní no turning back. àwọn onígbàgbọ́ òdodo wọ́n dẹ̀ kojú wàhálà alẹ́ ayé ìyá yẹn dẹ̀ jẹ wọ́n ẹ̀fọ́n ṣe bẹ́ẹ̀ fún anabi ibrahim aleyhi salatu wa salam wọ́n dáná kalẹ̀ wọ́n ní kánabi ibrahim kó kó sínú náà láì bìkítà nǹkan tí ó ṣẹlẹ̀ nítorí pọ́n òfin kankan ò lè ṣẹlẹ̀ anabi ọlọ́run yóò ní ọjà kankan wọ́n jí sínú náà yẹ kọ́lọ́n tó ṣe kí ni ọlọ́ni kúnnà yánnárú kúni bárúdán wa salaman ibrahim. وأرادوا, وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ìyá ni wọ́n fi jẹ́ àrẹ́bí Ibrahim alayhi salatu wa salam kọ́nà ọba àlekela tó ṣe kíni kó tún sọ di ìgbádùn fún so fìtínà wà àlá sórà ti kíni al-azab fìtínà ilé yóò gbójú ìyà wá mùsùlùmí òwò rẹ̀ ń ní pé àhà ṣe yóò wá pọ̀ jù báyìí wọ lọ́hùn a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fìtínà fìtínà ni ó lè gbé ojú ọ̀nà ìyàwó fún mùsùlùmí sòdí tó bá ń rí nínú ìyálé ayé má ti wò pé ilé ayé ti pin síbẹ̀ fìtínà kọ́tọ́nà ọba àníkẹ́ lágbèdìde fún ẹni bẹ́ẹ̀ ni wàá máa pa sórí àwọn yòókù pé fìtínà ìyà yìí kí ló fẹ́ jẹ́ o yóò máa jẹ́ àlè tìmáà bí ọlọ́run fẹ́ ṣe kí ni ó fẹ́ tán ẹ wò ni bẹ́ẹ̀ ni fìtínà lè jẹ́ àlùmùsíbà àwọn mùsíbà tó ní màfà ìbò dúnìyà ní màfà ìdí dúnìyà fìtínà lè gbójú ọ̀nà mùsíbà hàn pé mùsíbà àjálù àrélù oríṣiríṣi wà lórí nílé ayé ẹ̀lẹ́sà kadalik bẹ́ẹ̀ ni oríṣiríṣi àjálù àdánwò ọlọ́kan òjọ̀kan ló pọ̀ nílé ayé. tó ri pé tẹ́dà bá bọ́ nínú kan ó lè má bọ́ ninu mí tó bá bọ́ ninu kan ó lè má bọ́ ninu mí ó la ti ní eleyi eléyìí so fún wa nínú Suratul Baqara ọlọ́ni wa lanabluwannakum bi shay'in min al wal ju'i wa من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله inna إليه راجعون مصيبة ni àmójú ọ̀nà kí ló gbé wá fìtínà ló jẹ́ ọlọ́run alánàbù wa nàkùn bí ṣe yìí a máa gbé àdánwò bá yín pẹ̀lú àdánwò pẹ̀lú ìdánwò mìnàlùkáwù ìbẹ̀rù wọ̀ljú ebi wọn náà ti mìnàlù àmúwálì wọ̀lá àǹfò ìpẹ̀dín àdínkù nínú ẹ̀mí àti dúkìá àti gbogbo àwọn kan tó lọ́wọ́ bá àdìkẹ́ látó kà yìí nínú àwọn mùsíbà ilé ayé nìyẹn ìyẹn ó ṣe bísínẹ́sì ńgbà míì bísínẹ́sì tó yẹ pé tó jẹ́ ẹ̀pẹ́tì ló ẹ̀sẹ̀ ti ní bísíǹsì ẹ̀ two million àtúndẹ̀ ní wọ́n ju twenty thousand naira lọ. ẹni tó ti ní ẹ̀sẹ̀ ti two million naira inú ẹ̀ ti dùn ó fi ń wo àwọn nǹkan tó ra wọn. nígbà tí ọ̀kan nínú àwọn àtọ́wò ilé ayé bá dé. àdínàbùwàl àwọn ìpẹ̀dínkù nínú dúkìá rẹ̀ ló dẹ̀ bímọ lọ́wọ́ ẹni tí màá ṣe bẹ́ẹ̀ tó àdàbí aláìmọ̀ ṣe. ẹni ní ìrò rẹ̀ pé láti fi yẹn yóò wá sí pé gbogbo ilé ayé lọ́pọ̀ ìfẹ́ ìpadà. àti kí ẹ ṣe bí fẹ́ẹ̀tì ń gbà ní nǹkan àtúntò àtẹ̀síkú ẹ̀jẹ̀ kí ni tó parẹ́ síbẹ̀. àti àwọn èèyàn tó fi pé èèyàn kúkú. àmọ́ tọ́lá ọba àlejò láti ròyìn àwọn onígbà tó dòdò pé

amadi tí àwọn àbá àmọ́ bá bàdà àrùbàdì. ẹ̀jẹ̀ báwo nínú ọ̀rọ̀ ìfẹ́ nínú àwọn àfẹ́sẹ̀ nínú àwọn ẹni ìtúwájú wa. ẹ̀jẹ̀ báyìí ọ̀rọ̀ máa ń bá. nínú kọ́yìn mo ní ọmọdé wọ̀ kán nínú àbá àwọn àgbà nínú tẹ́níà ẹ̀yìn ọmọ ńlá fún ọmọ àdìjẹ́ ní ti àrùn Ìjọba ìtọ́jú ìjọba ọ̀gbọ̀n ìgbà àpáàn. Ìjọba akbar pàṣẹ wọ́n ti pẹ̀lú nàwọ̀n. bàbá ní ẹni tá à ń pè ní fìtínà àwòrán méjì ló máa ń mú wá. ní tá à ń pè ní fìtínà àwòrán méjì ló máa ń mú wá ojú ọ̀nà méjì ló máa ń gbà wá. bàbá ní láti ṣùgbọ́n hàn ojú ọ̀nà àkọ́kọ́. ọ̀gá ni ìṣúná ìrújú ṣe wọ́yẹ àádọ́nù ìṣẹ́tẹ́yìn ẹgbẹ́ ìṣe tó ti dùn ní títí náà ní títí tá a fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ títí títí náà títí náà ìrújú wọ́yẹ àádọ́nù ìṣẹ́tẹ́yìn eléyìí ní tó tóbi jù títí náà méjèèjì báyìí sínú ẹlẹ́kejì ìjà ìṣàwà òun náà ní títí náà àtúwẹ̀dì àkókò tí a dé tó ti kí ni nígbà àgùnrán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàmọ̀ ààrẹ nígbà àgùnrán méjèèjì tí wọ́n ti di nígbàbí ti bọ̀ ẹ́ pọ̀ṣàkọ́dá wọ́n ti papọ̀ kéèyàn kan. yóò ní àdáwò dúdú ẹ̀sìn bákan náà ní àdáwò lórí kí ni nígbà àgùnrán nígbà àgùnrán ayé àbájọ ti papọ̀ fẹ́ẹ́ ẹlòmíì lójú kan náà wọ́n ní kódà àkọ́dí àǹfọ́tò bíi àfihìmá bẹ́ẹ̀ ni ẹlòmíín lè nìkan nínú méjèèjì. For in the trials and tribulations of the world, you may combine both, you may have one. Ìyẹn lè ní méjèèjì, ó lè lẹ́yọ̀ kan. Ẹlòmíín fìtínà ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Fìtínà ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò máa jẹ tiẹ̀ ẹlòmíì àtàkùn tiẹ̀ ìfínà tiẹ̀ ó náà kí ni àdùn ní ayé àádà àádà tí mo fẹ́ jẹ́ tí mo fẹ́ dà lórí ọ̀rọ̀ ní ayé nígbà tó ṣe. tọ́ ọ bá jẹ́ ìkan wípé bàbá padà fìtínà ó bó fìtínà ṣe ayé pátá méjì náà la fún wọn sí. ọ̀nà àkọ́kọ́ ní kí ni fìtínà ti ṣe bá. fìtínà ìrìnàjò ẹlẹ́ẹ̀kejì ní kí ni fìtínà tó ṣàwáàtì tán àtùn ẹ̀mí ntẹ́mi fẹ́ kóun ní ntẹ́ka fẹ́ kóun dà wọ́n ní gbogbo nǹkan tó bá kéré tó bá yẹ pé ìsinmi owó ni ẹ ti sábẹ́ shawat wọ́n gbé ìsinmi ẹ̀sìn ẹ ti sábẹ́ kí ni ṣùgbọ́n báyìí ẹ̀sìn gbogbo àdánwò tẹ́lẹ̀ ọmọ kojú láyé àwọn afá ní ọ̀nà méjì náà ni inú kó jẹ́ àdánwò ìrújú àti kó jẹ́ àdánwò kí ni àdùn ẹ̀mí. ọkàn ní méjèèjì wọn náà ní oṣù kìíní wọn náà ní oṣù. ẹni wọn láti fi kiri eléyìí lẹ́yìn ìgbà wọn ní bọ́ọ̀lù bukari àti bọ́ọ̀lù muslim wọn àti sọ́kọ̀ fún ahmed àti norman kòkàṣíyè. ọ̀kan tún àwọn sọ̀hábà àgbà ni norman kòkàṣíyè ọ̀jẹ̀ lẹ́wọ̀ hàn. ó ní oṣù tí ọlọ́run ó ní tẹ̀lé ìṣòro ọ̀sùn kàkà ìtàkàtà wà á ti wọ̀ tí ànábì náà sallallahu alaihi wa sallam tó ń sọ báyìí wípé innal halal bayyin wa innal haram bayyin wa baynahuma umurun mukhtalifat لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ بدينه وعبده ومن وقع في الشبهات وقع في الحرام sọ́ọ́bà ní wọ́n ti tẹ ọrùn gbọ́ báyìí tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam pé ẹ̀rí ń bá a ṣe ní àlàálù tó jẹ́ ẹ̀tọ́ báyìí tó ti fojú hàn ní. àìní ní harama báyìí àti àwọn nǹkan tá a ṣe léèwọ̀ àwọn náà fojú hàn. wọ̀bá iná mú ma umurun mushtabiha. àmọ́ láàárín àlàálì àti àràmù àwọn àrọ̀ kan wà tó há bá àrin méjèèjì. ọ̀rọ̀ kan bẹ àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn náà pọ̀ jàǹtẹ̀rẹ̀ wọ́n rí bí àárín aláàlú àti haramu. ìṣẹ̀dọ̀ adájọ́ kò fi wálẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀mọ́rùn ìṣẹ̀dọ̀ tó rújú ni wọ́n. ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó rújú àwọn ọ̀nà àbáyọ̀ oníkọ̀ọ́rọ̀ ní sápọ̀ ṣùgbọ́n á pàpàdé tẹ̀bùrá àmì ìdílé gbogbo ẹnikẹ́ni tó bá sá fún ìrújú ambiguity gbogbo ẹnikẹ́ni tó bá sá fún tá à ń pè ní ìrújú irú èèyàn báyìí ó ti mú bọ́ nípa ọ̀rọ̀ ìsìn rẹ̀ àti ìjọmọlúwàbí ẹ̀ ó tó ti gbogbo ẹni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìjọmọlúwàbí ẹ̀ tí ò ya ìyáláyà àṣà burúkú yóò máa sọ́ra lórí táwọn pè ní kíni àṣùbọ́n àti oúnjẹ náà wá ní wọ́n mú wọ́kọ̀ àfi ṣubuhat ẹnikẹ́ni tí ò bá wá sọ rẹ̀ tó bá kó sínú bá ń pè nínú àwọn ọ̀rọ̀ rújú yìí wọ́kọ̀ àfi láàrán wẹ́n bẹ́ẹ̀ yóò kó sínú ewọ́ kàrá ìyára haúlẹ̀ lìímà ìṣíkú ayọ̀ tàbí yóò ọ̀rọ̀ rí ẹ̀dá yóò dà gẹ́gẹ́ bí adáranjẹ tó ń dáranjẹ létí bèbè ọgbà ní ìṣíkú àyẹ̀rù tàbí fi riwayatin ìṣíkú àyẹ̀kọ̀ àfihàn. ó ṣeé ṣe kí àwọn ẹran tó ń dà létígbèdè ọgbà yẹ kí kan mọ́ ṣe kí ni tó kó sínú ọgbà náà kò tí wọn bá ń rìn létígbèdè ìrújú ó ṣe kó máa kó sí ni inú kí ni inú hadithi àdìsí tọ́ka àkọ́kọ́ fitna wo àdìsí lè tọ́ka fitna wo ló tọ́ka ìrújú ẹ̀jẹ̀ mi tó ṣe pé ìmáàmù Muslim ló gba àdìsí wa àna àbí Hurairah radiyallahu anhu sàábí àgbà àbí Abu Hurairah radiyallahu anhu kọ́nà máa wáyé ní ti olúpa ó ní ìṣòro síta àìsàn báàbí rúbìl ahmad ó ní ìṣe ọlọ́run sọ fáwọn pé ẹ múra sí àti máa ṣiṣẹ́ olóore báàbí rúbìl ahmad ẹ sọlá pàǹtẹ̀tẹ̀ ẹ gbáradì ẹ máa ṣiṣẹ́ olóore síta náà síwájú dìgbà tó ṣe wípé àwọn fìtínà kan padà wá máa dé àwọn fìtínà tá à ń sọ yìí kàpítọ̀ ilé yìí muslim àwọn fìtínà yóò dàbí apá kan alẹ́ tó so alẹ́ òkùnkùn ẹmọ kó ṣe ọlọ́run báálígùn ẹni tó tóbi tán nínú làákàyè àti gbọ́rọ̀ kalẹ̀ náà ní anábà muhammad sallallahu alayhi wa sallam mo ṣe ọlọ́run ní fìtínà kàpítọ̀ ilé yìí muslim ẹ máa yára kẹ ẹ máa ṣiṣẹ́ olóore títà náà síwájú káwọn àsìkò fìtínà kan tó dé àwọn àsìkò fìtínà tá à ń sọ yìí kàpítọ̀ ilé ìlú muslim yóò dà gẹ́gẹ́ bí apá kan alẹ́ tó ṣókùnkùn ni kàǹpé tilẹ̀ bá sún tẹ́lẹ̀ òkùnkùn ti sú àbí òtí sú a tún wá ní òkùnkùn tó túbọ̀ òkùnkùn oṣù ọlọ́run ní àsìkò tá à ń sọ yìí yóò ti rọ́jú mọ́mí wọ̀ yóò ti káàkiri ẹ máa rí yàn láàárọ̀ yóò máa jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo wọ́n yóò ti ká ìgbà tí ìgbà ìgbà ọ̀tọ́ yóò ti di kíni yóò ti di wọ́n yóò ti mi ẹ̀ẹ́rì yàn lọ́sàn-án ti pé mùsùlùmí onígbàgbọ́ òdodo ni. wọ́n yóò ti káàkiri ìgbà tí ìbá ìmọ̀ ẹjọ́ kejì ó ti di kíni ó ti di kèfèrí. yẹ̀bí òdì náà ó di àárọ̀ dín ní nà àsìkò èèyàn tí wọ́n máa ta ẹ̀sìn wọn nítorí àǹfààní ilé ayé. يبيع دينه بعرض من الدنيا àsìkò yìí là á máa rí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n máa lu ẹ̀sìn wọn ń gbàǹjo ẹ̀wà rà àsìkò yìí là á máa tó ṣe pé wọ́n máa ta ẹ̀sìn wọn ní sílẹ̀ kọ́bọ̀ ní tí o bukata sí nǹkan kan eléyìí tí náà wọlé léyìí àdánwò adùn ẹ̀mí àdánwò adùn ẹ̀mí ẹ máa rí yẹn báyìí tó dúró déédéé mùsùlùmí gidi ni mashallah brọ́dà ni mashallah sunni ni sáláfì ni bí ọjọ́ mélòó kan kan pé à ah, bọ́ọ̀dà ah, ẹ mọ bá bẹ lọ iṣẹ́ kan ni mò ń wà mò ń lé iṣẹ́ yẹn gan ni síríọ́sì mò ń lé iṣẹ́ yẹn ni àwa ni ẹ amánátó interview ta fẹ́ ṣe so um, àtúntò ìpá bó ṣe wá rí náà nìyẹn kálẹ̀ mùkádé ẹtí tó mú wá yẹn ó ti parun bẹ́ẹ̀ ó ti ṣe àwọn nǹkan míì lọ yẹ̀bí òdínà wúbi àárọ̀ di mìíràn túnìyà àwọn yóò máa lo ẹ̀sìn wọn gbàǹjo nítorí àǹfààní ilé ayé torí n tó fẹ́ rí láǹfààní ó ti dá sí kí ni àtúntà ẹ̀sìn ẹ̀dánù àti sọ pé àsìkò fìtínà òní kí ni òun lélẹ́yìí eléyìí fífẹ́ ṣàwáàtì nínú àwọn ọ̀rọ̀ oúnjẹ ọlọ́run tó jẹ́ oyé wa nípa àtàwò adùn ẹ̀mí àádà àádà mo fẹ́ dà ló ṣe ayé nítorí mi náà fẹ́ jẹ́ mi náà fẹ́ jẹ́yàn mo fẹ́ lówó mo fẹ́ gun pọ̀ mo fẹ́ amátò mo fẹ́ amátò bẹ́ẹ̀ bá báwọn òtún lè wọ̀ ọlọ́run nípa ọlọ́run nípa gbogbo ẹ̀ ọlọ́run pàtàkì ni ó kàrọ̀ ilé ìtura náà ni ó kọ̀ǹtúrò wa ìbá nípa mo lẹ́lẹ́rú ṣe kí ni ma wọ́n bàjẹ́ ni. ọlọ́run kàrẹ́ fún ní ìtura jẹ́ wọ́n fún ọmọ àbí ẹranko tí ò lókun rí. ṣàkóso tó bá ní ìdí àgbẹ̀ tó bá ti lẹ̀ ẹ̀sìn yóò máa tọ adùn ẹ̀mí rẹ̀ yóò máa wá káàkiri ni bẹ́ẹ̀ kọ́ ni tó bá fi adìẹ lẹ̀ yóò máa tán lẹ̀ jẹ kò tó wá adùn ẹ̀mí ẹ̀ yóò máa wá ìgbà tó lókun kankan tó bá ṣe yóò wá dúpẹ́ tó fi ṣe kiri ó ti san ìfún rẹ̀ tí ẹ bá bẹ́ẹ̀ bá mùsùlùmí ní ìbànújọ́lá ó rẹ bíríkì wa ó pọ̀ níṣẹ́ láìpẹ́ wa to a perfect ending is just the pattern of life. ọlọ́run pattern of life wa ó lè ba àwọn òkú wa kí ayé ilé dùn káàdì àwọn ọ̀dà padà lọ́ba ó lè ṣe kí ni ó lè rà láàrin rẹ̀. àwọn iṣẹ́ náà pàtàkì àwọn àlejò sọ́dọ̀ nípa nípa ń pè ní àwọn àti sí náà méjèèjì òun náà lélẹ̀ ìjọba bá sọ̀rọ̀ nípa fìtínà ẹ̀sìn ní wa bá ti tẹ̀ fún kí ni fìtínà ti ṣùgbọ́n ìṣàwà. àdánù àti ìdánwò nípa ọ̀rọ̀ àwùjọ àdánù àti ìdánwò nípa kíni nípa adùn ẹ̀mí ọ̀rọ̀ ilé ayé àádá àádá ilé ayé nípa àfẹ́jà. sọ agbègbè méjì tàbí wọn sọ fún wa nípa ọ̀rọ̀ fìtínà ni fìtínà ni ìdààmú ni àwọn ọmọ ṣẹ́kù ọ̀nà méjì yìí pé ó ṣe pàtàkì ọlọ́run bá àdìjọ lápọ̀ wa lẹ́kọ̀ọ́ lórí ṣàìtọ́n tààrin ti dá àdé àti bàbá ńlá wa Adam pẹ̀lú ìyá ńlá wa àwa àlejò sàdá àti sàdá. ọlọ́run ti ìpínlẹ̀ méjèèjì ti wa látara àwọn àwọn ọmọ ní àwọn méjèèjì ẹni àkọ́kọ́ ta ni àṣẹjọ́n àmọ́tòlá alẹ́ yìí. ẹtù gbogbo adáwọn ṣẹjọ́n dèjì ṣẹjọ́n. ọmọ àbá mi sọ náà pọ̀ wá lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ṣẹjọ́n. kí ni tó ṣe ṣẹjọ́n? ọlọ́run bá àlejò láti gbogbo àwọn mọ̀lẹ́kà. ó dùdú lè ádámà. gbogbo yín bá pátá ẹ̀ forí balẹ̀ fádámà pàtàkì ọdún فيها إبليس أبى واستكبر وكان من الكافرين ọlọ́run pé ọlọ́run pé gbogbo àwọn mọ̀lẹ́kà ọlọ́run nípa fojú balẹ̀ fún ádámà ní ìṣẹ̀dá àti ọ̀sẹ̀dá fàtàjà bí gbogbo wọn ni wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run àyàfi ta ni ìbílí àbá wọ sẹ́kùtà ó kọ́ ó gbẹ́rù gbẹ́rí kó kàkáyé kan ó tún púrùbù ara ẹ̀ fọlọ́n. ṣàìtàn lórí làkàyè rẹ̀ tó yẹ pẹ̀lú pápátá ó púrùbù ẹ̀ fọlọ́n àti tó fẹ́ púrùbù fọlọ́n. àtọ́lọ́wọ́ àníjẹ láti fún mi. kí ló dé tó òfin balẹ̀ sẹ́ni tí mo dá ni máa padà ìyàdá yìí. kí ló dé òfin balẹ̀ sẹ́ni tí mo dá pẹ̀lú ọwọ́ mi ṣẹ̀tọ́ tọ́nà bá ní ìdí pé fàlàtà nínú ìnáàrí wà fàlàtà nínú ìdí ìrẹ́ ọlọ́run bá dé mi ṣẹ̀tọ́n látara náà ó bá dé mi látara ẹrọ̀pọ̀ náà ẹrọ̀pọ̀ nílẹ̀ títí di jù ó jẹ́ forí balẹ̀ fúnra wọn kálà ayẹyẹ ṣẹ̀tọ́n. fúnra ẹ̀ náà ló ṣe kí ni olóko ìrújú wa yóò máa yóò ó fẹ́ máa àwọn máa ń pẹ́ sí àmì ìjà pàṣẹ fún ìṣàn ó fẹ́ jọ àpò ìwájú ọlọ́run ó fẹ́ fi ọ̀rọ̀ ìṣòro sórí ara wọn. wọ́n mọ̀ ní ọmọ òkú ọdẹ́yìn látara náà. àbúrúdú rẹ̀ iná sì ń tó máa ń gbé kókó ní. àwọn ọmọ pàtó dùn látara ẹ̀rọ pọ̀ ájọ àwọn ti ẹ̀rọ pọ̀ táwọn ti gbé náà. àwọn pàtó rẹ̀ ń pe ọ̀gá rẹ̀ ní kábírì tó padà bí kí ìṣubú àrùn ìrújú ló sọ ṣàìtàn làánàtì láàrin ló sọ di ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn oríṣiríṣi. ọlọ́ọ̀bà àlejò wa tẹ́tà kẹ́kọ̀ọ́ látara nu ṣàìtàn káàmì ọmọ bàjẹ́ fún arábàárín. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì látara àti àdàmà ní ìsọ̀rọ̀ àti ìgbà tí kẹ́hìn àṣàìtọ́nù ah, náà ń wọ́n máa ọ̀nà àwọn èèyàn fúnra àwọn àpapọ̀ láìpẹ́ pé ìmọ̀ràn yẹ̀bẹ̀ orí ìdáhù ìyẹ̀kùnrin ní àbáàbí sẹ́ńdò ṣàìtọ́nù náà ń gbà àwọn ọmọ ogun káwọn lè bá àjọ pọ̀ nínú náà já ìrànà àwọn àpapọ̀ láti wá mẹ́ta nínú ọmọ tó ṣàìtọ́nù. òun náà bẹ̀rẹ̀ sí ṣe wàhálà òun náà bẹ̀rẹ̀ sí dààmú. ẹni tí àbẹ̀bọ̀ ádámù àmì ìsọ̀dá ìsọ̀dám àti ìyàwó rẹ̀ ìyá sáwà sáwà ọlọ́pọ̀ sínú ọgbà àdẹ́ra ọlọ́run bá àdìsọ lọ́fún àmì ìdíjì sínú ọgbà àdẹ́ra ọlọ́run ìwọ̀n ìyá àdàmù ọlọ́run àmì ìyá àdàmù rúbin àǹtà wọ̀tọ́ ìfẹ̀sẹ̀ jẹ́nà. Ìfẹ́ àti ìyàwó rẹ̀ ẹ máa bẹ nínú ọgbà àdẹ̀rà àlùjẹ́nà wọ́pùlá nínú àárọ̀ bẹ̀bẹ̀ ní àìbùkún símà ẹ wá máa jẹ tuntun tí báwọn yìí wọn gbàdẹ́rà yìí. Bàbá àti ìfọ̀rọ̀bá máa wù ní ìṣàjọra. Ní gbogbo táwa máa jẹ o, ẹ tẹ̀lé fún máa dùn kẹ má máa bẹ fún àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kí ló tẹ̀lé fa àbẹ́dà ọmọ ṣẹ̀dọ́ọ̀n. àmọ́ kí ẹ̀jọ́ làánà tún láàrin ó ṣàkóbá fún wọn fa àbẹ́dà ọmọ ṣẹ̀dọ́ọ̀n. ṣẹ̀dọ́ ń ṣàkóbá fún wọn lórí kíni lórí tó sì wọ́n ti ń tọ́lọ́ ọmọ àníjọba tó ní kó má dé látara kíni látara ẹ̀mí. aláàfin ta lórí tí wọ́n jẹ ṣàkóso ọba àti ìjọba ti ṣe tó òtún àtọwọ́ tó ṣe ẹni tó máa bẹ fún ọba àbùkátà nàìjíríà ní àkàtì rọ́bẹ̀tàn ó ti tí báwo ní kẹ́ ẹ jẹ. ìfọ̀n ní kẹ́ ẹ jẹ àti ìtumọ̀ àmọ́ o dáàtẹ̀ kọ́ra àti ìṣàjà ẹni ìjọba ti dìde yìí àmọ́ sí àìsàn ìṣẹ̀kí ni wọ́n ṣàkóso àpò lórí ìṣẹ́ ó pa wọn láti fún wọn lọ kúrò àgbà tí wọn àbẹ gbọ́ bí lẹ́nu omi ìní lápá nílànà bìín ó ní à ẹgbẹ́ sí lẹ́nu ẹgbà sí lẹ́nu à oníkìlọ̀ rẹ ni mo jẹ́ fún yín oníkìlọ̀ dáadáa ni mo jẹ́ fún yín bẹ́ẹ̀ sì ni àbúrò gbàgbérò pẹ̀lú wọn. àwọn ọba nípa àgbẹ̀lẹ̀ ọ̀hún máa àwọn méjì wọ́n ṣe mistake. kí oh, ni aláìṣiṣẹ́ tó ti lé látara àdùn ẹ̀mí. ẹ̀kọ́ bẹ fún wa ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lé tí bàbá ńlá wa yìí lórí kí ni lórí ọ̀rọ̀ àádà àádà ní ayé. ó bọ̀rọ̀ ó bá dùdì kọ̀ǹtúrò ẹlòmíì ní tí ó dúró ọ̀rọ̀ ẹ̀sìn àádà Sama kita tahu al-hakim al-takatur, al-tadur, tumun nasabir. Ada ada lọ́nà ìpínlẹ̀ ìwé fẹ́ dà títí tó rìṣẹ́ kí ni yóò fi wọnú sàárè. Nínú ní ṣe tá àti bá àbá rẹ̀ fa bíbí. Àbúkò jọ, àwọn ọ̀bọ̀ ra mọ́tò ni. Mo ṣàdá ọlọ́run ṣe mọ́tò rọrùn. Èmi ò lè lọ́wọ́ àbí àwọn bá àfihàn máa ń dínà àdúmọ̀tò padà àwọn àdúmọ̀tò nípa àdúmọ̀tò bí lọ àdúmọ̀tò ṣe ń tètè bí àmọ̀ lọ. kọ́ndíṣọ̀nù ààrẹ nítorí pé nítorí ọ̀rọ̀ ṣe àgbé. ẹnìkan ní máa dọ́gbọ́n ìgbàlẹ̀ tí máa dọ́gbọ́n sí díẹ̀ díẹ̀ nítorí pé káàkiri bá ti wá ríṣẹ́ ìrẹ̀dọ́ ìfáàd ìṣàlá ìdíjọ àwọn ọlọ́ọ̀ máa kọ́ òṣìṣẹ́ mójútó rẹ̀ ni kò fi mọ́tíráṣí sílẹ̀ rẹ̀ lẹ̀. tí ẹ̀ kọ́kọ́ mójútó rẹ̀ ná akọ́dà àtọ́kọ́ ìṣẹ́jú yóò jẹ́ tiẹ̀ ẹ̀sìn tó àtọ́kọ́ bá jẹ́ tiẹ̀ wàá rẹ̀ nílò. gbogbo ọ̀nà ọlọ́run bá ìjọba ló ti ju àwọn ẹ̀dá lọ pátápátá. táwọn yẹn tọ́ra wọn ti dàkúdà lórí kíni lórí adùn ẹ̀mí àádà àádà ní ayé. èyí tó kéré jù èyí tó kéré jù nínú àdáadáa ayé ẹ mọ̀ kóbìnrin mi ẹ mọ̀ pé láwọn kan tẹ́ náà bá gbọ́ ẹ̀ẹ́rẹ́ rìn àyè alábàjẹ́ ẹ̀ lọ kírun ni òkú ọlọ́gbọ́dẹ àti ike tó kù tó jú ẹ mọ̀ sí kìdúrì ẹ mọ̀ sí kíátírì à kódà mákìbù ti wọlé ẹ̀ sí ìyẹn náà ẹ má kìdú òsì náà kò ní kíjú àti kí ìyẹn àgbà nígbà máa lọ sí kíní àti pọ̀ lóúnjẹ náà lójú máa ń gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ kan náà lálẹ́ ṣe mọ̀ pé tó kéré ni ó ti pé yóò máa pààyàn láti jẹ́ kí ẹ̀ máa gbọ́ àmọ́ṣe ìtọ́nu ń lò láti kíkí ni láti jọba lórí ẹ̀mí àwọn ọmọ ẹ̀gbẹ́ yìí nínú àwọn ọ̀sẹ̀ tó lọ́dọ̀ láti gbọ́. tó bí àdánwò ìrújú bó ṣe wà bẹ́ẹ̀ ni àdánwò adùn ẹ̀mí náà ló ṣe kí ni ló wà. bọ́lá ti sọ fún wa bẹ́ẹ̀ ni àwọn muhammed ní àdúrà tọ́jà bẹ́ẹ̀ ni ilé ìṣe wà nílò ń pa rẹ̀ àti kúrò láàrin. ọmọ ọba àti jọlá tó padà ṣe àforíjì fún bàbá náà wàá dànù sí ìyá náà wá. ọmọ ọba àti jọlá tó ṣàforíjì fún wọn. àmọ́ kíkí ni wọ́n kọ́kọ́ jábọ́ náà látara kíni látara bùnmi àṣàwà ń tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ kó ń dà nítorí bẹ́ẹ̀ kò ń rí nítorí bẹ́ẹ̀ kò ń ní àtúntò tó ń bẹ lọ́wọ́ lábẹ́rẹ́ tí ò sí ìsìn lọ́wọ́ tiẹ̀ náà. ní wàá di kíni ló máa padà sọ̀rọ̀ ẹ ìdàkúdà lórí ọ̀nà méjèèjì tí ẹ̀mí tí èèyàn di kíni tí èèyàn wá. ìbá àkọ́kọ́ nínú méjèèjì àwọn àfa àjọyọ̀ wípé fitna ṣubuhat wàyíyà àkàtọ̀ ọmọ ìfipinatẹ́yìn ìdínà ìrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun tó bá ṣe kí ni òun tó tóbi jù nínú méjèèjì. torí pé primary responsibility ọmọ ẹ̀gbẹ́ èèyàn láyé our primary responsibility as God and us òun tó bá ṣe kí ni àmà àmìlàmà. òun náà ní wá ṣèjọ tó tọ́lọ̀ ọlọ́run dábàá nítorí kí ni nítorí ìjọsìn àmì àfọ̀dàmá nípa tí wa á lè mú ìjọsìn tọ́ náà wọn bá àti ìjọba. gbogbo tí ò ní bí sí ìjọsìn tó ń mú wa lójú ọlọ́run bá nípa tẹ sí àwájú. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn ń lò látara kiri látara àrùn nípa ọ̀rọ̀ ìsìn yìí gan. àwọn ènìyàn ti rìn àti bàbá yìí àrùn Islam. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين àwọn ní ẹ̀sìn kan tó wọn lọ́wọ́ bá ti tẹ̀lé àmà tó wọn ò tẹ̀lé ọdún náà ní ṣe alìsílám ní ìsinmi ìsìlám òun náà ní kí wọn dúró ju bẹ́ẹ̀lẹ̀ fún ìjọsìn fún ọba adẹ́dà ká dúró ju bẹ́ẹ̀lẹ̀ fún ìjọsìn fún tani fún ọba adẹ́dà tí wọ́n bá ti wọ́ọ̀dù tẹ́lẹ̀ tí kò máa wá ọ̀nà wo lòun gbà ṣe ìjọba fún ọba adẹ́dà. eléyìí ẹyọkan yìí ẹyọkan yìí bó ṣe wá mú tó tó mú pérépéré yìí bẹ́ẹ̀ náà ló ṣe léwu tó. tẹ̀sítọ́nà àbàdìbàdìbà ní pé ẹnikẹ́ni tó bá bùn kàn ní ìwà níjẹ̀yìn ìsìláàmù nínú àwọn àtijọ́ sọ àdáhùn yóò padà nínú àdáhùn ní àmì ìgbà lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀ ṣàìtọ́ làwọn ti máa lé ìfowópamọ́ ọmọ ìdíyàn lọ́wọ́ náà nìyẹn. tíyẹn bá mú nǹkan míì lọ́bọ́ lọ́wọ́ lọ́wọ́ nígbà lọ́wọ́ ẹ̀ àríkà ẹ̀jẹ̀ ká bẹ ẹ̀sùn ní ìrìnnà wọn lọ́wọ́. agbègbè lẹ́yìn ìrújú bẹ̀rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rọ́ lu ìrújú àwọn wo ni ó ní àwọn yẹ̀wúdí. àwọn nínú ìran tó kọ́ rọ́ lu ìrújú nípa ìpín ọlọ́run tọ́nà ọba ìṣẹ́ra ti yé wọn náà sọ̀kán. àwọn yẹ̀wúdí ni àwọn ọba ara ìjíṣẹ́ sí wọn. ìṣẹ́ wo ni ọlọ́run bá ń ṣe àwọn yẹ̀wúdí lẹ́yìn àìmọye ìjíṣẹ́ ló ti fi láàrin wọn àwọn tí ànábì Musa alayhi salatu wa salam ọlọ́run tó di láàrin wọn ọlọ́run ti fún ní Taurat tí wọ́n pè ní Tóra ọlọ́run àti Tóra fún un. àmọ́ wọ́n bẹ́ ìsìn ọlọ́run bá àti sọ́dá wọ́n dá a ní dáńdè lórí ànábì Musa ní tó bá lẹ́yìn ẹ̀wọ̀n àgbà ìṣẹ́kàn ní ìmọ̀ nídẹ̀yìn yẹn. lórí bí wọ́n àgbà nǹkan mímọ́ nídẹ̀yìn yẹn nínú àwọn ẹni retí ó ti jẹ lọ́dọ̀ wọn àwọn ẹ̀jẹ̀ wọn pọ̀ jẹ̀dẹ̀ náà láti láta nìkan kírímìnà burúkú làwọn jíwo in fact ìgbéra kírímìnà ni wọ́n fún jìnnì àjùrọ̀mù náà àwọn tó ti ń jẹ́ kírímìnà jùlọ ní ìyàwó àwọn ìròyìn àwọn jíù àwọn amabúrò ọlọ́run ṣeré ni àtàláyé nínú àlùkò àná ìbọn yáàdù láì màbúlùlà ọjọ́ ọwọ́ ọlọ́run akádọ̀ ni. ó fọ́ ní àbí bó ṣe rí ìyẹn ó wà náà Al-Qur'an wọn ni yáàdù láì màbúlùlà yẹn tí wọ́n tàbí pé ọwọ́ ọlọ́run ọba ò láwọ́ fún ọ fún yàn. látara tó lóyún ọlọ́run ọba àlejò lásẹ̀ bí wọn. àwọn ni bá yá ìlà yìí màbúlùlà yóò fi kò fẹ́ àwọn náà sáré púpọ̀ yìí àwọn náà máa náà tó tẹ́ pẹrẹsẹ ni yóò sì tún fẹ́ ìpẹ̀rẹ̀ṣà a máa pín fáwọn èèyàn bó bá ṣe fẹ́ bó bá ṣe wù. àwọn èèyàn ti ti nígbà mú sí wọn ẹni tí ò bá mọ̀ wọ́n kò mọ̀ wá. kódà nú ẹ àwọn náà nínú àwọn ẹgbẹ́ ìyá àwùjọ náà òun pé wọ́n gbà pé ọlọ́run bí ma. ẹni wà pé ọlọ́run bí òbẹ́yìí níbẹ̀ sọ́ọ̀tù dábàá fún ọ ní àyà tó náà fifty nine tó wẹ̀yìn ọlọ́run àti fún apá òun lẹ́yìn. ìbéèrè ọ̀kan nínú àwọn ẹni ilé àárín wọn ni. lẹ́yìn ìgbà tí àmì ìlú bá ní sọ́ọ̀tù ọ̀tọ́ àpótí lọ. òun ti tó ń bẹ láàrin wọn ó wá jẹ́ ní ire ó jẹ́ ní ọlọ́run amáfẹ́ náà kọ́ lọ́gbà àdúrà rẹ̀ ó wá jáde lọ́jọ́ kan ìjáde lọ rẹ̀ òun ṣe ìṣàkó nísọ àlejò tó dé ó wá rí i pé àwọn àtùpà àwọn àkàrẹ́ ń bíbà ó wá rí àwọn àṣẹ gbogbo nígbà tó ó fún àpínlẹ̀ ẹ̀kọ́ síbẹ̀ ó fi oúnjẹ lẹ́nu tó ní dání àtàrà ní áhà báwo ni wọ́n bá ní ló ti sí àwọn ìdìbò yìí ló ti fún sí àwọn ìdìbò tó bá yá. báwo lọ́wọ́ ti gbé wọn dìde.

àtìgbà ọdún tí wọ́n ń gbà ìṣẹ́gbà mo sùn nígbà tí mo sùn lọ́jà rẹ̀ mo jí ní àwọn ọjọ́ kejì ojú ọjọ́ kejì ọjọ́ kejì lọ. ọ̀nà wa ni tó máa wo ràkúnmí ẹ̀ ràkúnmí ẹ̀ wáyé ràkúnmí ẹ̀ tuntun kékeré ó ti dé tuntun ọ̀nà àmàlìkà wa gbé ràkúnmí ẹ̀ ó ti òdìdó padà ó ti síbẹ̀ ó ti ọ̀nà síbẹ̀ ó ti pátákó síbẹ̀ ó ti òdìdó síbẹ̀ ó wá bẹ̀rù sí àbúrò ẹbí ó di àkúrú padà oúnjẹ tó kú dání ọlọ́run wa ni kò jẹ́ omi ẹ̀ tó kú dání ọlọ́run ni kò mú. èèmọ̀ tí ìwúdé ń jẹ́ yìí ó ní àwọn yòówù sọ pé òde yìí rà wọ́n ní wọ́n kó ojú bára wọn kó ojú bára wọn wọ́n kó ojú bára wọn. ìjẹ́ ti ṣe àwọn nàfọ́nrá náà àwọn tí a mọ̀ sí àwọn kúrẹ́sì tí táwọn náà ṣe nìyẹn àti fundamental one is a fundamental mistake. And what a mistake? Àwọn náà gbà wípé látara bí bí ànábì ẹ̀rí gbà ní ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àti ti Jésù. Wọ́n gbà pé látara bí bí ìyanu rẹ̀ yìí. Ebi ìkọjú ìrìn lásán wọ́n gbà wípé ọmọ Ọlọ́run ni. Àwọn mọ̀tí wọn bí kéèjì ọ̀nà mẹ́ta ni. Wọ́n gbà ọmọ Ọlọ́run. Wọ́n gbà ní ọ̀kan nínú Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta àti ọlọ́sẹ̀ tó ti kalẹ̀ pé ní ọlọ́run. ọlọ́run bá nìkan lábọ́ ń pa àwọn yahudi àtàwọn nàfọ́rá ọlọ́run wàkọ́dà ti yahud ẹ̀dẹ́kẹ̀ ìfúnnulá wàkọ́dà ti nàfọ́rá àlùmọ̀tì ìfúnnulá ذلك قولهم بأفواههم يدافعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنهم يفقون ní àwọn yahudi ní ìwùdó èrò ọmọ àwọn kíkà ní ìta ọmọ ọlọ́run ní ọlọ́ni ẹ̀yìn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu oníkejì wọn a ti ṣe bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe kèfè rí pẹ̀lú ọlọ́run tí wọ́n ti kọjá lọ. ọlọ́ni kọ́ sádà òmùn náà ibi jáde náà tó máa bá tó ń kejì wọn látara kí látara bó tó jáde lọ títa ni tí ọlọ́run bàbá adẹ́dà tí wọ́n tẹ ìdìbò mọ́ra wọn lọ́wọ́ wọ́n rú mọ́ra wọn lọ́wọ́ látàrí eléyìí wọ́n ti kíni wọ́n ti lé ní àyè níwájú ọlọ́run. wọ́n máa rí nǹkan tó jẹ òdodo wọ́n máa rí ìrọ̀ mọ́. ó bá ti ní pé ń ta fún olódodo pọ́nbélé ó di òdodo díẹ̀ irọ́ díẹ̀. so wọ́n wọ́n fi ìṣẹ́jẹ́ ti papọ̀. the communication of falsehood and truth. wọ́n mú òdodo díẹ̀ wọ́n fi rọ́ díẹ̀ wọ́n fi papọ̀ wọ́n gbọ́ di kí ni ẹ̀sìn wọ́n sùn ìrújú lélẹ̀ àbí ìrújú kọ́ kàrà wòṣùwọ́n ìrújú lélẹ̀ wọ́n ti da ìrú mọ́ra wọn lọ́wọ́. àwọn àbàdì tó lálẹ́ ṣìkì ni ó yanjú ọ̀rọ̀ wọn nínú àṣìṣàn. wọ́n ní Imam Muhammad rahimahullah wọn máa sọ lọ́rọ̀ wọn. wọ́n ní ẹ̀rí táàpì ní àṣùwọ́n ìyá nàìjíríà tó bẹ́ẹ̀ ní ọ̀dà. òun náà ní àyè kan tó ń bẹ láàrin tó tó àtúntà ṣe léwọ̀ àmìtàláṣẹ ní àṣìkò àtúntò rújú tí ó máa bẹ láàrin tá a ṣe lẹ́tọ̀ọ́ àtúntà ṣe kí ni tá a ṣe léwọ̀ ẹ̀dá àtàlá orí ọ̀rọ̀ àwọn yahudi àti nàtọ́rà nìyẹn ẹ̀rọ kábọ́ tó yọ̀rọ̀ àwọn mùsùlùmí tọ́rọ̀ tí wa náà rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀. lẹ́yìn tọ́lọ́ bá nítorí tó ti fi ìsìláàmù tó ti sàánú wa àwa náà ń ṣe àdánwò ara wa pẹ̀lú kí ni àṣùbọ̀ òṣìṣẹ́ ojú wa òṣìṣẹ́ tó ṣe ń pé wọ́n ti ń fi kàlára ọ̀dọ́ tí wọ́n wá bẹ́ẹ̀ náà ní tiwa náà ṣe kí ni wọ́n ń fi kàlára ọ̀dọ́ tiwa náà wá. Ànábì Muhammad sallallahu alaihi wa ó ní inna abwaba ma àpapọ̀ àríkún àṣà ìrìnàjò mọ̀dẹ́lò. Òun ṣe ọlọ́run ní ẹ̀ẹ́rí tí mò ń páyà fún yín nínú ìpáyà. Òun náà ní kí ni al-a'immatul mudillun àwọn àfà anuni àwọn onímọ̀ asọ nínú ìdíkí àtúnwò àwa mùsùlùmí tó ti ṣe kí ni èyí tó ti jáde bọ̀ nìyẹn orí kíra wa orí fífúnà tó ṣubú hàn ìrújú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò bọ̀rọ̀ dà wá láàmú torí pé àdé Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa. a máa rí àwọn èèyàn kábàámọ̀ tó ní àyíǹmọ̀tò mùdìlún àwọn onímọ̀ asọ nínú lórí kíni lórí ọ̀rọ̀ ẹnu wọn lórí ìṣe wọn lórí ìwà wọn a mọ̀ rí kí a mọ̀ rí mọ́ ni ẹjí tó gbé yíká bọ́ sí ọ̀rọ̀ sí àdáńtà mẹ́tìlá àdìbòsọ́là tí ó sọ fún ùdẹ́rì pàtùnìyàmán ọ̀rọ̀ tí ó ṣe fún pàtùnìyàmán yìí wa abọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ́ ta ló ń ṣe ọlọ́run orí àwọn ìran èèyàn kan ni àwọn ìran ìyàwó ní òun náà ni àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n máa fi ìmọ̀ wọn tí wọ́n máa fi nu àwọn èèyàn. bàtà pépà ọ̀jẹ̀ láàánú òun ní báwọn èèyàn ṣe máa ń béèrè béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ń béèrè béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run. ó ní ìbéèrè táwọn èèyàn máa ń béèrè àwọn èèyàn bẹ́ẹ̀ ni èmi èmi àmọ́ béèrè ń pa kíni màá máa béèrè ń pa ìdàkejì dáadáa kíni ìdàkejì dáadáa nípa àwọn aburú tó lè ṣẹlẹ̀ fẹ́ẹ̀dà. Huzaifa bin Yaman radiyallahu anhu ó ní òun a máa béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam oníjọ́ kan máa béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí mo béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run ó ní mo béèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run wípé ìrẹ́ ànábì ìsìnkúnà fi jàìlíyà tún wọ ati àti ń bẹ nínú jàìlíyà ni jàìlíyà yìí aburú ló ń bẹ nídìí rẹ̀ jàìlíyà tá à ń sọ yìí ló se kini òun ló ń bẹ nídìí fàjà ànàlá ha àlàlùkáyì ọlọ́run padà wá ṣe ó wá wá bá wa. kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ni naa aburu o ti tẹ̀lé lẹ́yìn ìgbà náà ǹjẹ́ bá tún bèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run ó tún bèrè lọ́wọ́ oúnjẹ ọlọ́run ó ní ìròyìn oúnjẹ ọlọ́run ó dá lẹ́yìn aburú tó bí yóò máa ṣẹlẹ̀ ṣé dáa tó tún padà wá ẹ àmọ́dé ní dáa tó tún padà wá wọ̀ sí ìgbà kan àmọ́dé àdá ìrújú dání àwọn tó ń bẹ́sẹ̀ ìjọba tí wọ́n ti rú sí irú ìrújú kò ní ọ̀sẹ̀ ọlọ́run pàtàkì láwọ̀ àríwọ̀ kọ́kà ó ní tọ́wùbùn yà àdúrà ìbẹ́sìrì ìhádìí ẹ máa ráwọn èèyàn ẹ máa fún èèyàn lọ sí ọ̀nà tí èso ọ̀nà ẹ máa dé àwọn onímọ̀ tí máa fún àwọn èèyàn lọ sọ́nà tó yàtọ̀ sí ojú ọ̀nà nínú wọn pàtó ẹ máa ti dada látara wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa rí wọn. tí ó gbé ìjà aburú mi tún bọ̀ àbábí mi bẹ́ẹ̀ ni aburú mi tún bọ̀ wá. Ẹni tó ń jọrọ kan náà ó rọ̀ fún mi. Ń jọrọ fún mi ní ìgbà yìí pé Buhari aláàdúrà ń jẹ àrùn. Ẹ máa ní àwọn olùpèpè sí ojú ọ̀nà ẹ̀sìn aláàdúrà ń jẹ àrùn. Ó ṣe wípé wọ́n máa pèpè lọ sí ojú ọ̀nà ìnajà ànámà. Mọ́nà ìjábà mú mi lé ká. Ẹni tó bá jẹ́ pé wọ́n tó bá jẹ́ pé wọ́n lọ sí ojú ọ̀nà เราไปชอบกันนะว่าจะทีทำให้บุตรที่หักว่ามันดูนั่นน่ะที่จะบ้าบ้าตัวน่ะมาตัวó ti eh, ọlọ́run ló sọ̀rọ̀ yìí ní ìgbà tó ti pẹ́ ó ní ẹ máa rí àwọn tí wọ́n máa pe àwọn èèyàn lọ sí ibi etí bèbè náà mọ̀nàjà bá wúmi lẹ́yìn à ẹ̀wọ̀n tó bá wá dá lóhùn wá dá mọ́ pẹ̀lú ètò tí wọ́n pè ní nípa àpèjì ni wọ́n padà sí wá nínú iná náà. wọ́n padà ṣe kí ni wọ́n padà jù wọ́n sínú iná náà wọ́n padà jù wọ́n sínú iná náà lórí kí ni àwọn oníṣẹ́ ọlọ́run fọ̀rọ̀ yìí bá wí àwọn onímọ̀ àánú ni aṣọ nínú. ẹ̀yin ẹrú ọlọ́run tó ń bẹ ládùúgbò ṣé wọn náà ti gbọ́ rí nínú wáàsí tí ẹ mọ gbọ́ lẹ́nu àfáà tí sọ wípé ẹni tí ó bá jẹ́ èèyàn ó bọ̀rọ̀ ṣe kí ni ó bọ̀rọ̀ jẹ́ èèyàn. ẹ gbọ́ lẹ́nu nínú wáàsí tí sọ báyìí wípé gbogbo ẹni tó bá fẹ́ wá ayé yóò kẹ́yìn tó bá rí ayé tán yóò wá kọjú padà. ìwọ ò tí ì gbọ́ rí wáàsí nínú àwọn kẹ mọ̀ pé àdánwò lélẹ̀ àbí àdánwò kọ́ àdánwò ni ní tó ṣe wípé àwa mùsùlùmí ẹ̀sìn tọ́nà ọba àlìkẹ́lá tó ti yanjú fún wa. Sòfà fitna tu ṣubuhat àwọn fìtínà ìrújú tá à ń tọ̀ yìí oríṣiríṣi ọ̀nà ni ó wà máa kó wá báwọn èèyàn àwọn èèyàn ó máa gba góòdù kúrò lọ́wọ́ àwọn èèyàn máa fi pàǹdà lé wọn lọ́wọ́ wọ́n máa fi pàǹdà wọ́n máa fi lé wọn lọ́wọ́ pàǹdà lágbègbè wo ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn mùsùlùmí mi ò mọ bá ṣe ń kírun gbogbo àsàlátù tó wà ládùúgbò kò mọ èyí kò sí èyí tí ò ti àtẹ́ǹdì rí kí wọ́n ní mùsùlùmí tó fẹ́ lọ sí àjì ó yá wá ka àsàlátù fún wa tó ní ìhun ni èyí wà lé ní aláhùnmá sọlí àlá sọlí àlá sayyidina Muhammad wàyà rọ̀bì sọlí àlá sẹ́yìn. àfà ẹ tí ì ṣe àtayá fún wa orílẹ̀ ti ń ṣe kí ni òun lẹ̀ ń kọ́ lọ́wọ́ gbogbo àwọn obìnrin wa wọ́n ti di alásàlátù tán ṣé ẹ̀sìn tọ́lọ́run bá àdìkọ́lá tó fi ilé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ òun lélẹ́yìí tó àdánwò wa lélẹ́yìí táwa mùsùlùmí tá à ń bá yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ẹ̀sìn wọn tọ́lọ̀ ń gbélé wọn lọ́wọ́ kò yé wọn mọ́ eléyìí ni fìtínà àkọ́kọ́ fìtínà tó bá ti rí àfa àtàfà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo èèyàn pátápátá òun náà ní ni àti ẹni náà wù kó lè jẹ fún má ṣe kéèyàn kan tóbi jù wájú ẹ̀ nítorí ọ̀rọ̀ pẹ̀lú kitabullah wa sunnati rasul má ṣe borí bẹ́ẹ̀. eléyìí ti fi náà kọ́kọ́ ìdínà náà tóbi ìmọ̀ àgbà ó náà ní kí ni ìdínà àbẹ̀rẹ̀ ìdí ọ̀pá tó gbà láyé lórí tó jẹ́ ní gbogbo wa ni ọjọ́ ọmọ gbogbo wa ni dúkìá ni inú gbogbo ọkọ ni ọ̀dọ́ àádọ́ àádọ́ ẹ̀ka máa ń lé. أنا أبو سبعة ليس من القرآن أبا زين للناس الدعوات من النساء أبا أبي كلا كمية من الله أبي سبعة إن شاء الله يدودو جابك من النساء الدعوات والبنين أبد مالك والقناطير المقنطرة والقناطير المقنطرة أشياء قبل منها في فتاة الحقيقة اللي مضطرة مدعى للسلطة القدرة الأولى دي القدرة والقدرة الأولى في شيء يسلمه للقيم المسلمة التي التي التي تم كانت على جزء رأي هي ترتيبات الإسلام يعني والعن عاد والعرض الأسوأ لكن كثير أعطين تحت والعرض أعطين بأدارة أمامي على الشوي أنا أدري عليك àti lọ́pọ̀ tí a ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ọlọ́wọ́ tó pẹ́ ọ láàrín sàmàtà ní àwọn àkùnrin náà àkùnrin àjọpọ̀ ni wọ́n jẹ́ pẹ̀lú àwọn ẹ̀dá òkú òkú náà ọ̀sán ọlọ́run òun ni àwọn dáadáa fún lókọ́ kùtù. látara àgbà àgbàdo ayé ìpínlẹ̀ ó tọrọ ìgbà fẹ́lẹ́ ní báàgì ní ọdún lóko. Òun náà sọ̀rọ̀ pé afẹ́ bí afẹ́ dúró nínú ní ìyàn àánú ìjọba èèyàn kúrò dẹ́bi wọn. Àwọn ọmọ àgbọ̀ náà ní wọ́n ti ní àwọn àgbẹ̀wò ní ìdí púpọ̀ sí ní ìṣẹ̀lẹ̀ lóko. Ó ti di tìtìnà àti ó ti di tìtìnà ọ̀nà ó ti di tìtìnà. Ilé ìdá máa tọ́ báwo ló máa di gbogbo àmì. Báwo ló máa para wọn torí kí ni nítorí owó

ẹ̀sùn àwọn ọmọ ọmọ káàkiri yẹn ẹlẹ́wọ̀n owó tí àwọn mùsùlùmí. ẹ̀sẹ̀ tí a ti lórí tẹ́kù àwọn nàkọ́rọ́ àti ìsìn mùsùlùmí bẹ́ẹ̀ náà máa yẹ kó sí lórí tẹ́kù àwọn ọmọdé àwọn mùsùlùmí. àwọn ilé àjọ àti náà àmọ́ nìyẹn kan nígbà ìgbàlódé إنما الخبر والمنطق والأنفاس والأذناب رجس من عمل الشيطان فاجتنبوه لأنكم تفلحون انما يريد الشيطان ان يوسع بينكم العداوه والبغضاء في في القلب كليته ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم القائل اي طبعا بعد الاخوه طبعا يعني اذا كتبت ان القبر تعتقد والميت بالتتبع والاعصاب فيما تفعلون خطا والاطلال فيما يجب أبدا أنت تقبل ويجب أن تنوان shaitan. It is from the handwork of shaitan. Ṣé ìwọ àtẹnudù ẹ̀ka fún wa ẹ̀jìnà ẹ̀jìnà sí làlábò tuntun ẹ̀mí bá wà. Ẹ máa ní kí ní ìdùnnú ẹ̀ka fún èmi ìwọ àti ìwọ. Lẹ́nu àti nínú ti di nǹkan gbajúgbajà fún alábàá mùsùlùmí omi ló bẹ̀. Ẹ máa nínú àwọn àbá àlùmọ́nì àwọn àbá àti tòkòdà kan wà síta gbẹgbẹ àtàwọn ìjọba àti sínú àjọ tí a kò bẹ̀rẹ̀ tó wà ní márùn yàrá ó ní ìjọ nínú àwọn ilé lẹ́yìn tó máa ń tó jẹ́ kábíyì bẹ́ẹ̀ni ó ní ìjọ nínú ìjọba wa. ẹni ò sí rí wàhálà ìdàgbé mo rí dáadáa mo mọ apá tí mo ń sọ yìí àgé méjì ló ní stainless làgé méjèèjì àgé ìkan àgé àlùwàlá ìkan àgé kìnìyẹn ni. ó lè rọ gúdà sínú ẹ̀ ó lè rọ hápù sínú ẹ̀ yóò wá gbé síta yóò àmọ́ yọ ọmú díẹ̀ díẹ̀ báyìí. láti kó àlùwàlà èrú bá wá tó yóò wá gbé àgbé àkọ́kọ́ yóò gbé wọlé yóò wá gbé àgbé ẹlẹ́ẹ̀kejì yóò gbé jáde wá. omi àlùwàlà náà ni ṣéwù fi ló mu wọn pé ṣéwù ti ń ṣe kí ni ó ti bó ṣe wà lọ́dọ̀ wọn ò nìyẹn. ẹgbẹ́ sáàárín àwọn ọ̀dọ́ mùsùlùmí náà láwùjọ. alikamuru táwọn èèyàn tọ ọtí mímu àwọn kódà àwọn èèyàn ti tí ní oṣù tó ti sọ ọtí mímu gan láró àwọn kankan bẹ ìgbà tí àwọn ọ̀dọ́ wọn náà máa dìde oríṣiríṣi àwọn ọ̀dọ́ náà bítà wà àwọn kan tún wà oríṣiríṣi skúṣì tún wà bí zobo báyìí nìyẹn àwa mix ẹ̀ sínú ẹ̀ lẹ́yìn tó bá lo oògùn yẹn tán ṣáàṣì tún wà wọ́n tún tá ṣáàṣì tí yóò bá wa tó wọn mọ́ ṣíṣà orí yín pé mọ̀ṣálá a tún tá ṣíṣà papọ̀ mọ́ tẹ bá rí ọ̀dọ́ tó bá mú ike dání kẹfí pé zobo ló wà nù ẹ̀ sọ̀rọ̀ ayé. Ma sọ pé kó fún ẹmu ó ti léwu gan ó ti fi skúchì sínú ẹ̀ wọ́n á ní ó ti ṣe kí ni ó ti háì wàláì kan mu ní ọ̀dọ̀ wa nígbà tí wọn fà á ti tẹ́gùn ẹ̀ lé wọ́n fà á ti báyìí ìgbà tó apá ẹ̀ka padà dá báyìí ni nígbà tó mu kinní yẹn tán ẹ tún kú ọ̀nbẹ yẹn ẹ̀ máa oríṣiríṣi pátá ní ṣàìtọ́nù ti yà fún wọn ẹ wo ìgò tọ́níkì kékeré táwọn máa ń mu codeine ọ̀tọ̀ ní ti tramadol kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ọ̀dọ́ ti ń ya wèrè lọ pátápátá láwùjọ wa ìgbà yẹn wọ́n mọ̀ pé kí wọ́n ń bára wọn jà street fight wọ́n wá ń count one o oh, two o oh, two one kí ni wọ́n ń sọ yẹn ṣé bọ́ọ̀lù ló fi pé wọ́n ń gbá èèyàn mélòó ni èèyàn tó ti kú ìgbà tó ti mu skúṣì tán ó ti lo tíṣà pẹ̀lú ẹ̀ àwọn míì sedative làwọn kìíní yẹn steroid ni wọn àwọn tó máa ń lo àwọn bíi athlete nìyẹn àwọn mú àwọn máa ń jẹ́ tara wọn ni wọ́n máa ń pè wọ́n ní amphetamine steroid ni wọ́n tó bá ti ti sára báyìí gbàgbé ẹ̀ tó bá ti ti sọ́wọ́ tó bá ti ǹjẹ́ tara ẹ̀ ó ti di dual citizen tó bá pè lórúkọ ẹ̀ ó máa dẹ lóhùn tó bá pè nídàkejì kò ní dẹ lóhùn mọ́ ọlọ́sọ pé innamal khamur ọtí tẹ rí yẹn ríjì zun mi nà àmàlì ṣàìtàn iṣẹ́ ìtù ni. ó mọ bí wọ́n ṣe lo codeine ni kí ni tọ́níkì àmúyèké ìgò kékeré yẹn ìkúrà ìjọba ti fẹ́ kó kú olè ń sè torí kí ni tó bá ti mú ó lè mú go pẹtí àwa dá pẹtí yẹn ó lè dà sí méjì àwa rọbí codeine yẹn ó lè rọbí mẹ́ta mẹ́rin tí bó bá ṣe lágbára sí ni àwa mí tiẹ̀ papọ̀ mọ́ àwa mí jìgìjìgì tó bá mú tán ó ti dàlùjọ̀ nù. No? ó ti dìdàkudà ẹ wo bí tí adùnlé ayé tó bá àwọn èèyàn dé ẹ wo bí tádùnlé ayé kódà agbára àjọba gan ò ká wọn mọ́ lórí ẹ̀ ó ti sújọba gan ó wá di wípé oríṣiríṣi advertisement ló wà lórí tẹlifíṣàn kẹfìtà sọ tẹ́lẹ̀ wípé the federal ministry of health warned that tobacco smoker is kìíní kan ah alive to die young tẹ́lẹ̀ nìyẹn àti àkọ́kọ́ tó máa ń lò tẹ́lẹ̀. So that means the first one that tobacco smoking is dangerous to health. Pé àkẹ́mọ́ mu sìgá ó léwu ìgbà tó yá ó ní smokers are liable to die young. Wọ́n tẹ̀ wá fún ìjọba ní gbogbo ẹ̀. Àwọn ò mú yẹn mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wa mu sìgá yóò sàpamọ́ ni. Ìsìn àwọn ọmọ eighteen years nineteen years twenty years ẹni kan náà ṣe kí ní kan bẹ́ẹ̀ ẹ máa rí iná gbó tí ó máa fò lọ lókè báyìí ni ìwọ gan wàá máa rí òní lè ṣe kí ni òní lè pé torí pé ó ti ṣe kí ni ó ti háì ó ti dàlùjọ nù kí ló sún wa débẹ̀ adùnlé ayé ó ti sọ wọ́n dìdàkudà tẹ̀pẹ́lẹ́ yìí ń tó léwu fún tẹ̀mí wa ni tẹ́bá kò láì gbé ẹgbọ́n tó gbé gámbù ìyẹn tún lọ jàǹtì rẹ́rẹ́ àmọ́ ọmọ tó máa ní kó lọ skul àmọ́ ọmọ lékeu tí òní délé kéu tí máa lọ rí naija lotto bẹ́ẹ̀tì naija kìíní kan naija kìíní kan yéé ó ti gbéra ẹ fò ẹ oríṣiríṣi bẹ́ẹ̀ sì ṣe gbé fò yẹn bẹ́ẹ̀ ló ṣe kí ni bẹ́ẹ̀ ló ṣe ń gbé wọn sánlẹ̀ nínú àwùjọ. ìbá àdàlà ẹ̀yìn ẹrú ti ọlọ́run. eléyìí fìtínà adùn ẹ̀mí ni ẹ̀hún tí fìtínà adùn ẹ̀mí tó ń sọ àwùjọ wa dì mọ́ wa lọ́wọ́. bẹ́ẹ̀ lọ́wọ́n bá àdìkẹ́ láti ṣe kí ni ó ti kìlọ̀ fún wa. tó àti fìtínà àkọ́kọ́ tó ń ṣe fìtínà rújú ń pọ̀rọ̀ ẹ̀sìn àti fìtínà ẹlẹ́ẹ̀kejì tó ń ṣe fìtínà nípa kíni nípa adùnlé ayé báwo là á ṣe kóra wa níjànú kú ònú ẹ̀ ẹ̀yin ẹrú ọlọ́run àkọ́kọ́ àsọ́bùr alẹ́lfitan gbogbo gbàkígbà tí àdánwò bá débẹ̀ dà ẹ jẹ́ ká kọ́ ṣe sùúrù náà má jẹ́ kí àdánwò kó darí ẹ lọ síbi aburú débi pé wàá kábàámọ̀ lé ayé wàá kábàámọ̀ tàlkìyàmà tẹ̀kútà náà sọ ni pé alladhina idha asabathum musiba qalu inna lillahi wa inna ilayhi raji'un àwọn tó ti pé ńgbà táwọn ọba dé bá wọn wọn máa ń fi ọ̀rọ̀ wọn ti sí ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ ọlọ́run ọba tó dá wọn. so gbogbo gbàkígbà tí fìtínà bá dé ìyẹn máa ń ṣe sùúrù yálà fìtínà ẹ̀sìn ni àbí ti ọ̀rọ̀ adúlé ayé ni pé tàbílẹ̀ ó máa ń le gan bóyá èèyàn wówó kò rí ilẹ̀ fún pinpin máa díẹ̀ lásìkò gbà kan ẹni tó ti ń rí jẹ tẹ́lẹ̀ kò wá rí jẹ mọ́ tó bá ti sùúrù wàá sọ̀rọ̀ ìdìdàkudà. àsọ́bùr alẹ́lkitan ẹlẹ́ẹ̀kejì atamasuk bilkitabi wa sunna ẹ jẹ́ ká dúró ti tírà ọlọ́run ẹ jẹ́ ká dúró ti ẹ̀sìn ọlọ́run ilé ayé tá a wà nú ẹ̀ yìí fáání yóò padà parí yóò tán síbẹ̀ tí ò ní tán onítẹ̀dá bá ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tá a ti ní ó sìn ẹ̀sìn o ní o má di dáadáa tó bá fẹ́ dà nípa ilé ayé wọ́n gba ìwọ wo òun náà ti lọ darapọ̀ <laughs> èmi máa pa orí ẹ̀ àwòtán rẹ̀ gbà tó ṣe ni òpẹ́ tẹ́lẹ̀ náà láyé wọn náà ti wá lọ jọ́ àwọn oníṣòkò tó pa wo wàá sọ́fà ìwọ kan máa sọ́fà wo wàá sọ lọrin gan pàápàá kókó lọ́fà tó ẹ mọ gbogbo àwọn nǹkan tíṣà ìtọ́ ọmọ fi ń tan àwọn èèyàn nìyẹn ẹ jẹ́ ká dúró ti ẹ̀sìn ọlọ́run bọ́lọ́hun ṣe fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni tí wọ́n máa ń pè ní àwọn alùsùnà tí ò bá yẹ sọmọ pé tàbá kò sọ́sọ́ wọn ní àwọn wo ni àwọn tí wọ́n wá sádùúgbò ẹ̀ náà ń pera wọn ní àwọn tí wọ́n pera wọn ní alùsùnà ẹni tí ò bá ti pera ẹ̀ ní alùsùnà kí ló ń pera ẹ̀ alùbídíà ṣé wọ́n jó ní bídíà ní aládàádálẹ̀ ẹni tó dẹ̀sìn ọlọ́run bá rú ṣé wọ́n fẹ́ dẹ̀sìn ọlọ́run bá rú ni ẹ̀ so àwa we are nínú wa dùn kó pè wá bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí bọ̀rọ̀ jẹ́ kí ni àhàlùsùnà ìrìnlànà tọ́lọ́wọ́n ọba àlejò láti rán anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ní tí wọ́n pè ní àhàlùsùnà náà nìyẹn. sọta bá rìn ìlànà igbó gbàkígbà tọrọ ọba fẹ́ máa dàrú yálà àtẹ̀sí ni yálà àtìlẹ̀ ayé ni wàá rí bi ṣe kí ni wàá rí bi tó nínú alukurani ọlọ́run ni nínú sunan ní Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀pọ̀ láwọn sọ fún wa pé máa faratna fil kitab min shay'in ọlọ́run ní àfi kankan lẹ́nu tíra wa tá a ti yanjú fún yín tí gbogbo ẹ bá dàrú tán ìwọ padà sínú tíra ọlọ́run wàá rí yanjú mbẹ́. fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul tó bá rí nǹkan tó ń dàrú mẹ́ lọ́wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ sáà ti darí ẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run darí ẹ̀ padà sọ́dọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ọ̀rọ̀ ṣe yóò yanjú bákan náà الرجوع إلى العلماء الربانيين كما سيريورو padà sí ọ̀dọ̀ àwọn àfa olùbẹ̀rù ọlọ́run olùpáyà ọlọ́run tó túmọ̀ àwọn kan bẹ irú àwọn èèyàn báyà lè ní ulama àwọn tó ń pè ṣàìtọ́nù ń lò wọn irú eléyìí ni ọ̀kan nú ọ̀rọ̀ Uzayfa bun Yaman tó sọ wípé wa uhadzirukum zayzatal hakim mò ń kìlọ̀ fún yín lórí àsìsọ onímímà torí pé ṣàìtàn a máa lo ahọ́n onímímà a máa lò ó sọ̀rọ̀ nígbà míì tó bá rí onímímà tó bá ń yẹsẹ̀ tó ń tẹ́tẹ́ agẹrẹ ẹ má fi ìfẹ́ ẹ má ṣe kí ni ẹ má fi tẹ̀lé wọ ibi tó ń lọ yẹn mistake tó ń ṣe yẹn ẹ pawọ́ pẹ̀ ṣe kí ni ẹ pè padà tẹ́ ẹ bá pè padà tó bá tẹ̀lé wọ wọnú àwọn kòtò ẹ gbówó yorùbá náà ni yorùbá ní tọmọ ò bá lẹ́lẹ́rù kí máa ṣe kí ni ìmọ̀ ń bàjẹ́ ní tó o bá léyàn máa kọ́ṣẹ́ mẹ́ ìjẹ́ àfáàní ìjọ ọmọ kéwù ni ó ṣe màláìkà àṣìṣe máa pọ̀ lọ́wọ́ ẹ kódà ṣẹ̀tọ́nù máa lù ẹ́ wàá dẹ̀ fẹ fẹ́ aya wàá sáyà gbangba ìyẹn ni ọlọ́run bá lọ ọlá ló gbà wá níyànjú wípé ẹ ṣe papọ̀ ẹ bára yín ṣe lórí dáadáa ti páyọ̀ ọlọ́run ẹ má fàbò sí bára yín lò pé àìdá tó ṣe wa ni ẹ má wọrí ní tí wọ́n ń pè ní ìdíyà nìyẹn ẹ àwa ń bóyá kan ni wá wá rí àìdá kan kí wọ́n ẹlẹgbẹ́ burúkú ni ẹ tẹ́bára àfa tó bá kù díẹ̀ káàtó àwọn onímọ̀ ẹgbẹ́ náà ni wọ́n ṣe kíni wọ́n á pè sákìyèsí pé ọ̀gá wa ó ti nù lágbègbè yìí kí ka lọ́tún àmọ́ jẹ́ kó yí ẹ báyìí pé bó ṣe lọ bó ṣe lọ lélẹ́yìí pé pé ṣàìtàn a máa mú ẹ̀mí àwọn èèyàn náà a máa dárí ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ àwọn àáfà onímọ̀ olùbẹ̀rù ọlọ́run eléyìí náà nínú ọ̀nà táwọn gbà sọ̀rọ̀ wa kúrò nínú fìtínà abẹ́lẹ́ ọ̀bà àlekẹ́ọ́lá ó sọ wa kúrò nínú fìtínà ma dhara minha wa ma batan èyí tó hàn ní o àti tó pamọ́ fìtínà ilé ayé fìtínà ìtọ́nà ọ̀bà àlekẹ́ọ́lá kó dáàbò akó mẹ́ subhanaka allahumma bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullah. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Ah,